إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله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 ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run àlékún ìkẹ́ rẹ̀ orí ajẹ́ǹjẹ́tàn rẹ̀ kó máa bá òjíṣẹ́ ńlá muhammadun sallallahu alaihi wasallam eléyìí ni ètò al-Furqan èyí tí àwọn Rodiat Islamic Foundation tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ àbí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ alékún dáadáa rẹ̀ wọ́n sábà wá sí fún ọlọ́run ọlọ́lá ìlàhìlọ́lọ́ kókó ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni durusun tustafadun fi suratul hujurat súra kan nínú alkuhani karim láfẹ́ wo àwọn ẹ̀kọ́ olówó iyebíye ti ń bẹ́m̀bẹ̀ àwọn ẹ̀kọ́ tó já sí pé bẹ́ẹ̀ bá mú lò láyé yàyín àà irú ẹni bẹ́ẹ̀ yóò jèrè lálẹ́ kìyàmà àwọn ẹ̀kọ́ tó já sí pé bẹ́ẹ̀ bá mú lò láyé ó lè fa sábà bí tí ó fi rí ọlọ́run nínú ẹ̀kọ́ tarí kọ́ ń bẹ́ẹ̀ èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ àṣẹ kánábí sọ̀rọ̀ kẹlòmínà sọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ annabi àtọ̀rọ̀ ẹ̀dá mìí wọ́n yàtọ̀ síra wọn àṣẹ dandan ní bá annabi sallallahu alaihi wasallam bó bá bá wa sọ̀rọ̀ pàtàkì jùlọ tí ọ̀rọ̀ ní bá jẹ́ àṣẹ àṣẹ dandan ní kátẹ̀ láti annabi muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ àkọ́kọ́ tààrí nusura wọn àwọn sàlàyé lọ ọlọ́run ní yá ayọ́ alẹ́dínà amanu la tarfa'u aswatakum fawqa sawti nàbí bá nàbí bá ń sọ̀rọ̀ ẹ má gbé ohùn lórí wọn nàbí má ẹ má jágbe má nàbí àwa nítumọ̀ rẹ̀ ni pé kánàbí sọ̀rọ̀ fún yàn pé báyìí ni ọ ìwọ fún ara rẹ ẹnìkọ̀ọ̀kan wa bá nẹ́bí bá fún wa bụba bá ní a ti nǹkan awágún ọgbọ́dọ̀ ní opinion mi àbí bẹ́ẹ̀kọ́ ni káwà lọ tẹ̀lé opinion mi yàtọ̀ síta nẹ́bí Muhammad ewu ńláńlá lọ́dọ̀ọ̀lọ́ òun fún wa ní kan ní èyí a ti kọjá lọ arábìnrin kan tí ọlọ́wọ́n bá ẹ̀rọ́pẹ́ ní Zainab bintu Jahsh àti ẹnìkan tó ń pè ní zaidu bin haritha ẹrù ni zaidu ọmọ níbi níran ni zainab ànábì wa ni kò fẹ́ ànábì ni kí zainab ò fẹ́ zaidu zaidu wa rò pé zainab wá rò pé èmi àjẹ́ ah, ah, lọ́lọ́wọ́ sọ ayàkalẹ̀ pé yá wà máa káàlá lè mọ́mí kò yẹ múmi nìkan wà láà múmi náà ọkùnrin ní bá jẹ́ dóbi ní bá jẹ́ ni ìdákọ́dọ̀ Allahu wa rasuluhu amra bí ọlọ́run àtànẹ́bì bá bá ti pàṣẹ tí wọ́n ti mọ́rùfin kan wá an yakuna lahumul khiyara min amrihim kò tọ́ fún múmi ní kó wá lọ sẹ̀sà míì lẹ́yìn èyí tọ́lọ́run àtànẹ́bì ti sọ ọlọ́run olúwa ní rẹni bẹ́ẹ̀ ó ti sọnù nísọnù tí ó fojú hàn kọlọmọ́já sọnù nínú tó lè sọnù dẹni tí ó sọnù òun ni kí èyàn yapa nẹ́wà Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn eléyìí àwa mú àwọn àyà Kùránì ta'ala ó láwọn áyà tí ń sọ pé dandan ni ká tẹ̀lé àti ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam tó wà nínú kùránì ọgbọ̀n àti mẹ́ta ni 33 verses kọ́dà àfáwà Imam Muhammad rahimahullahu ta'ala wọ́n gbìyànjú àwọn àfáà gbìyànjú wọ́n kọ́ ọ̀rọ̀ Imam Muhammad wọn kò sí pítà kékeré kan áyà ọgbọ̀n àti mẹ́ta lólúwá ti ń pa èmi ta bá tẹ̀ láti ànábì àtẹ́ta látẹ̀lé àti ọlọ́ni bá nábi bá pàṣẹ bá bá tẹ̀ láti ànábì tálákọ sí lẹ́nu ọlọ́nlákọ̀ tó bí ọlọ́ni wà máa tákùnmù rọ̀sùn gbogbo tí ànábì bá ti mú wá fún ibẹ́ kẹ́ẹ̀ṣe wà máa tákùnmù rọ̀sùn gbogbo tí ànábì bá mú wá fún ikẹ́ẹ̀jẹ wà máa tákùnmù rọ̀sùn gbogbo tí ànábì báyìí ní ẹ̀rìn fàkùdúrù

olúwa ní kan sọ ara wọn dáadáa olúwa ń kìlọ̀ fún ọ ẹni tó lè fìyàn dára tó bá wù wọ́n ń kìlọ̀ fún ọ tó yẹn sọ fún fọ́wà rẹ o fàlìyàzà lẹ́dí iná yóò kọ́ lè fún ní àníhàmórí olúwa ní kan kèsì ra wọn dáadáa kí wọ́n sọ́ra wọn alẹ́dí ni a ń tún sí ibáhùn fitna ọlọ́run ní kí wọ́n bà wá rí fìtínà wàhálà ńláńlá látara kí wọ́n yapa sí ànẹ́bí ọlọ́run ní wọ́n rí fìtínà a ó yóò bí ibà hún àdáàbùn alim àbí ká máa rí ìyà ẹlẹ́tẹ̀ ìrù kúmọ̀ tẹ̀lẹ̀ sí wọn a jẹ́ sí pé níbi ayà yìí ẹ̀yìn sọ fún wa pé ẹni bá yapa sí ànẹ́bí ọlọ́run lórí ẹnu kò hàn kẹrí olúwa lẹ́tọ̀ òun yóò rí fìtínà bẹ́ẹ̀ bá wò lónìí ẹ̀yìn rẹ̀ nìkan tó yẹ pé ń bí bí àní tí ń yapa àti ànẹ́bì Muhammad sọ̀sánlá abẹ́lẹ́sẹ̀ ni tí ń yapa àti ànẹ́bì sallallahu alaihi wasallam kẹ́yìn rí pé ní ìyà òjẹ́ wọ́n sì ní fìtínà ọba ibi wọ́n gbà ló pẹ̀lú fìtínà nù wọ́n lè fìtínà ìtọ́lọ́ ń gbà ló pẹ̀lú fìtínà yìí ìkánà àwọn àgbàfà ló já mọ́ alimamu Ahmad rahimahullahu ta'ala olùmọ̀ni khalafa rasulullahi sallallahu alaihi wasallam ẹni bá yapa àti ànẹ́bì sallallahu alaihi wasallam ya'qahu fil fitna fitnatu shirk inú kó jẹ́ pé látara pọ̀ ọyapa ànábì òun ní tó ní ọmọ ṣe kọ́ ṣe ọlẹ̀ tibẹ̀ kó sínú ẹbọ ọlẹ̀ tibẹ̀ sí kó sínú ẹbọ àbí kọ́ kó tibẹ̀ sí olú kúfúrù kéèyàn yàgbẹ̀ fi níwájú ọlọ́run tó kọ́ ọyapa rẹ̀ lápẹjú ẹni sí kéèyàn máa lọlé yẹmí wò ànábì láàgbọ̀rọ̀ lọmọ yẹsẹ́ wò gbogbo ẹni sì bá máa wò kọ́lá kéèyàn pé ẹ̀ láàfà kí lọ́wà ní rẹ̀ kó wé kó ga tó sánmà ànábì ní ẹ̀gbọ́rọ̀ lọ́dọ́ ẹnìkan pé ẹ fẹ́ lọmọ yẹsẹ́ wò ẹ má lọ bẹ̀ẹ́ anábì ni wọ́n mọ̀ sọ̀dákọ̀ ò ẹni bá bilé gba àwọn tí wọ́n mọ̀ ń lọlé yẹ̀mí wò gbọ́ anábì ni fàkọ́dí káfàárọ̀ bí ma ó zìlá alẹ́ muhammadu ó lẹ́nu yẹ ti ó ti ya gbèpèrí pẹ̀lú tó àfihàn ní muhammadu so fìtínà tó ní ọlọ́run bá sọ mẹ́rin tó bá fi lè ṣe ànábì tó bá fi lè yapa sí ah. látara bẹ̀ àwọn yóò ṣe bá hun adábùn èyí wá rí ìyà ẹlẹ́tẹ̀ èrò ìwọ́n yọ lọ́wọ́ bá nínú àwọn àyà Kùránì nínú àyà méjì ọlọ́kùn sọ́bọ̀ mi sọ́kù ní sáà wà mọ́ yóò tẹ́ ìrọ̀sún fàkọ́dí àtọ́ Allah ọlọ́run ní à bẹ́yẹ bá tẹ̀lé tà nẹ́bí ọlọ́run tẹ̀mí ló tẹ̀lé wà mọ́ yóò tẹ́ ìrọ̀sún fàkọ́dí àtọ́ Allah ọlọ́run ní bẹ́yẹ bá tẹ̀ láti ẹ wá wo àti ànẹ́bì lónìí báyẹn fi rárí ordinary èèyàn lásán yóò sọ̀rọ̀ ẹ sì bàbàrà rẹ̀ ordinary èèyàn lásán yóò sọ̀rọ̀ ẹ sì bàbàrà ọ̀rọ̀ rẹ̀ wọ́n wá sọ ànẹ́bì fún yín ẹni tó bá wù yẹn tó bá wù yín tásọ wà fún kìí ṣe gbogbo ọ̀rọ̀ ànẹ́bì tó bá Muhammad sallallahu alaihi wasallam bí yóò bá ṣe ìyẹn bí rí ọ̀nà kan ànẹ́bì sallallahu alaihi wasallam arákùnrin kan fẹ́ kírun ó tẹ̀ ti wọnú oorun ànábì wá sẹ́wọ́ sí ànábì sẹ́wọ́ sí pé wá wà dá ànábì lọ ó wá kírun tán ó wà lọ bá ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lóhun dé ànábì ní kí ló dé tí mo pè ọ́ lẹ́ẹ̀kan tó mo pẹ̀yìn tí ẹlẹ́ ní ìmọ̀ ni ìsẹ́jìbú lillahi wà lè rọ̀sùl ẹ jẹ́ pé Ọlọ́run ẹ sì jẹ́ pé ànábì ìzáàdà ápò lè mọ̀ yọ̀ṣì ìkùn olúwa ní gbogbo gbàtà ànábì bá ti pè yẹn dá lóhùn ẹwọ̀n kan tẹ́ni tí ń kíyàn lọ́wọ́ nìyẹn sultan dẹ́ni ẹ̀tẹ̀ láti ọlọ́run wà àti rọ̀sún ẹ̀tẹ̀ láti ànẹ́bì wa ulul amri minkum lẹ́yìn náà àwọn tó wá jí aláṣẹ yìí ẹ̀tẹ̀lẹ́ tí wọ́n náà olúwa ní fa intanaza'atun fi shay'in àmọ́ o níjọ́ tí fanfà ìjiyàn àìgbọ́rẹniyé tó bá fẹ́ ṣẹ lẹ́ẹ̀rin ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí olúwa ẹ̀dá padà lọ́sọ́dọ̀ náà àtọ̀dà nẹ́bì mo pé bàbá ní ká wo àwọn àyàtà ti kà lẹ́nu sínísìn àti kàtó márùn-ún mẹ́rin Imam Ahmadu ní ó tó 33 sí níbẹ̀ lẹ́yìn máa bá lọ́nà bẹ́ẹ̀ lánàá Nabi sallallahu alaihi wasallam ó náà jí ó yíwa pé ọ̀rọ̀ tí bá sọ ìsọ̀rọ̀ lásán anẹ́bí ní àtùkọ́ ń bọ̀ wá o ẹ̀rà wọn kan báwọn yẹn bá lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn onílọ bí bá ń lọ lékéwú òun ní díẹ̀ o abẹ́lé ìlọ́wà àti ń gbọ́wà àti súnnà àwọn onílọ́lẹ́ àwọn onílọ́wà sí yóò kàn jòkó yọ́rọ̀ gbọ̀kúlẹ̀ náà rẹ̀ ní wàyá ti ilé ibi tó jòkó ní bí ṣẹlẹ̀ bá wá ṣẹlẹ̀ kẹ́nìkan wá mú ọ̀rọ̀ ànábì wá kó fi sẹ̀rí irú ẹni bẹ́ẹ̀ òun wà lọ́pẹ́ baynana wa la kitabullah a wà nídìí ni ẹ mú bí tọ́lọ́n tó sọ pé kò dákẹ́ ẹmọ síwá ìwà ní kùránì ọlọ́ni anábì ní ẹjọ́ yín tọ̀ maharama rasul ka maharama lọ in tí èmi anábì bá sí léwọ̀ gẹ́gẹ́ bí n tó lọ́wọ́ sí léwọ̀ náà ni anábì sallallahu alaihi ẹlẹ́kùn bọ́ sí ìròyìn àlìjẹ́nà tó báyìí tálọ́ alóhun wọ́n tóun ànábì ní ààrẹ tó lóhun wọ́wọ́ ànábì ní mọ́ni àtọ́ àní dákọ̀lá àlìjẹ́nà gbogbo ẹni má pàṣẹ fún tí ń tẹ̀ láti ní ànábì yóò wọ àlìjẹ́nà wọ́n mọ́ ni àṣọ ní fakọ̀dì àbà àmẹ́ni tí bá ní ó ṣe nǹkan tó lóhun ò ṣe ànábì ní ẹni bẹ́ẹ̀ ti kọ̀ láti wà àlìjẹ́nà nìyẹn anábi mani àtọ́ àní fàkọ́dí àtọ́ Allah anábi ni ẹni bá sẹ̀ mí ẹni bá tẹ̀lé mi tó bá tẹ̀ lásẹ̀ mi àṣẹ ọlọ́run ló tẹ̀lé ò torí ìdáṣẹ́pá ẹmẹ́gbàgbé olúwa ló kílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ wíwà mọ́ yẹn ti kọ́ àmì hàwà anábi sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyuha ọlọ́run sọ pé kúlẹ̀ inna ma'ana basharun mithlukum sọ fáwọn èèyàn pé èèyàn abára bí ti wọn nìwọ náà bí ọ̀nà gbọ́n ti gbà bí wọn náà bí àwọn náà bí àwọn àti bàbá wọn ṣe sun oorun wọn náà sun ti ẹ́ náà ìnàmà anàbáṣọ́rọ̀ mẹ́tìlúkùn a mọ́ ìkẹyọ kan náà ni mo fi yàtọ̀ sí yóò yóò bẹ́ẹ̀ ẹ̀sì fún ànábì níwọ̀ rẹ̀ ìwọ̀ kan ni yóò gbogbo ẹni tí máa ń kọ ọ̀rọ̀ ànábì èyí tánà bí paláṣẹ ni èyí tó kọ fún wa ní kọ́dà èyí tí èso ọ̀nà ìyàlẹ́wà lérí bẹ́yẹn máa ń kọ́ irú ẹni yẹn ẹ́ ń kọ́ ọ̀lọ́ ni kẹ́yìn imagine kánẹ́bí sọ̀rọ̀ fún ọ nígbàtí ń bẹ láyé lójú ayé rẹ̀ kó pé báyìí báyìí ni báyìí ni báyìí ni kí wọ́n kí ẹ máa ṣerú nǹkan yẹn ẹ mọ́ orí àtọ́lọ́wọ́ fi jẹyàn ni kí ẹ wá wọ pé ìjẹta ní bá ń bẹ láyé tí ẹ bá ń sẹ́ pẹ̀lú ànẹ́bí káàlì mìíràn báyàn sọ̀rọ̀ dàrẹ́kì tí ẹ lè kọ̀fà ànẹ́bí lẹ́nu kò wá sí yàtọ̀ ń bi pé wọ́n ń rìpọ́ọ̀tù ànẹ́bí fún ọ àti pé ànẹ́bí sallallahu àwọn sàbínà sọ̀rọ̀ ẹ̀ àfáwọ̀ Abdullahi Mas'ud ìtẹ́bìrú wala tẹ̀bìtẹ́bìrú ẹ̀tẹ̀ láti ànábì o in tó bá ní ẹsẹ̀ ní ẹsẹ̀ o wala tẹ̀bìtẹ́bìrú ẹ má lọ kírètì nǹkan mí ẹmọ́ta kan mílẹ̀ fakọ́dí kò fi ìtùn tó Ọlọ́run ti tó yín Ọlọ́run ti tó yín pẹ̀lú ẹ̀rí pẹ̀lú súnà àti Al-Qur'ani kẹrì so dandan ni fún mùsùlùmí kó tọ̀ láti ànábì ọ̀rọ̀ ànábì èsì tó gbogbo àwọn àfà láyé tán ti kọjá lọ ìtàgbọ́yé nù pé bá ànábì bá fi lè sọ̀rọ̀ fún wa o àìdá ọ̀rọ̀ ànábì àìdánú àgbọ̀ ọ̀dá ọ̀rọ̀ ànábì àgbọ̀ ọ̀dánú àbí káwá fi ọ̀rọ̀ ànábì káwá gbé ọ̀rọ̀ ànábì kalẹ̀ káwá mú ọ̀rọ̀ ẹ̀dá sallallahu alaihi wasallam nínú àwọn tèmi rẹ̀ gbà pé àáfàá ni wọ́n tẹ́nìkan ò lè jiyàn wọn láyé àwọn afáàmì gbogbo ayé pátá ló gbà wọn làfàá ẹni àkọ́kọ́ alìmọ́mù Abu Hanifa àfáàyé ni lánàá tó ní àtọ́lá ẹni ẹ̀kejì alìmọ́mù Malik imam Maliki bin Anas ẹni kẹta alìmọ́mù Shafi'i ẹni kẹrin alìmọ́mù Ahmad kí làwọn ìmọ́mù yìí kí làwọn náà sọ níbi ìtẹ̀lé àti ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹjá wo ẹni àkọ́kọ́ wọn alìmọ́bù Abu Hanifa kí làwọn sọ nípa ìmọ̀ gbé ọ̀rọ̀ wọn lé ọ̀rọ̀ ànábì tó ẹmọ̀ rẹ̀ bá sọ ní sí yóò ní mọ́mọ́dú sọ ẹbẹ́sẹ̀ lómi yóò ní mọ́mọ́ sáfì sọ ẹbẹ́sẹ̀ lómi àwọn ìmọ̀mù tẹ́ ń sọ yìí gẹ́gẹ́gẹ́gẹ́ kí làwọn gan sọ níbi pé ìfi ọ̀rọ̀ àwọn àtọ̀rọ̀ ànábì káfi kẹgbẹ́ ara wọn níjọ́ tí ọ̀rọ̀ àwọn àtọ̀rọ̀ tó bá ara wọn tàníkámú nígbàtàwọn ìmáàmù tó kọjá lọ àwọn agbákakalẹ̀ yìí àwọn mẹ́rin táwọn ń sọ pé níjọ́ tọ́rọ̀ tàwọn bá ti tàṣẹ tọ̀rọ̀ ànábì tọ tàwọn lẹ́tà ànábì ni ẹmú ẹnìkan ló ní wà dé tí ó wà lọ́tà Eh, Abu Hanifa ó ní la yahillu li ahadin an yakhudha bi qawlina ma lam ya'lam min ayna akhadna Abu Hanifa ní la yahillu li ahadin kò tọ́ fún ẹnìkan nínú ẹ̀dá ọmọnìyàn an yakhudha bi qawlina kó mú ọ̀rọ̀ àwa ọ̀rọ̀ mi Abu Hanifa kó wá mú ọ̀rọ̀ mi kó mọ̀ fi ṣiṣẹ́ kó nígbà ma lam ya'lam min aina akhadna tẹ́ni yíò mọ́ bí tí mo ti mú ọ̀rọ̀ ní jáde kò mọ̀ bọ́yọ́ ọ̀rọ̀ lọ ní sọ àbọ́rọ̀ nẹ́bì kò mọ̀ bọ́yọ́ ọ̀rọ̀ ẹ̀dá mi ní sí ń kọ́ ti fáwọn ìmọ́mà amadu ní kẹ́ tó lè mọ̀ pé in tí ìmọ́mà amadu sọ yìí ní sì ṣe àti kí ìmọ́mà amadu sọ pé kẹ́ mọ̀ bí tí ìmọ́mà amadu ti ìmọ́mà àbú ànífà kẹ́ mọ̀ bí tó ti mú ọ̀rọ̀ náà ṣẹpọ́n ti bọ́ mẹ́nu ó ní kó tó di pé ẹ máa lu ọ̀rọ̀ mi ẹ mọ̀ bí tí mo ti mú kí ni túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ti ọ̀rọ̀ mi tí mo ti mú kèé ṣe bí tó lẹ́tọ̀ọ́ ẹ gbọ́dọ̀ tẹ́lẹ̀ ó ní láyé hìlú àdì kò tọ́ fún ẹnìkan àyàkùdà bí kọ́ùlìnà kó lọ mú ọ̀rọ̀ àwa kó ma lò máa lamìyàlám mìí àìní àkàdínà tí ó mọ́bí káàkiri mú ọ̀rọ̀ yẹn kò yẹ kó ma lò ẹwà àwọn àfáà yóò àwọn àfáà tààrí tẹ́ẹ̀fẹ́ lè kún torí wọn pé ìyàn àbúà nífà sọ àbúà nífà sọ ohun tó ń sọ kalẹ̀ kan bákan náà abu anifa tún ní ìdákùtù kọ́ùlà ìdákùtù kọ́ùlà tí ń bá sọ ọ̀rọ̀ kan fún yín ọ̀rọ̀ tí mo sọ yìí yóò khalifu kìtàbà lọ́ ọ̀rọ̀ ní wá yapa ọ̀rọ̀ ọlọ́run wà khabara rasul abó yapa ọ̀rọ̀ annabi sallallahu alaihi ẹ fi ọ̀rọ̀ mi lẹ̀ ẹ má tẹ̀lé mọ́ níjọ́ tí ọ̀rọ̀ tèmi àbú ànífà tó bá fi lè má sọ tó bá fi lè yàtọ̀ sí tọlọ́run àbó yàtọ̀ sí tànẹ́gbà Muhammad ọ̀rọ̀ mi ò mọ́nu definitely ìwọ àfáà tí wọ́n náà ń bẹ láyé lónìí níjọ́ tọ́rọ̀ ẹ bá ti tó bá jọ tànẹ́bì à ní mú tiẹ̀ kí ló ń bá òyìn jà sí àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ọ̀rọ̀ Imam Abu Hanifa òun lákàún ni ọ̀rọ̀ wọn pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ ẹ̀mẹ́já méjì náà tó kábọ́ síbi ọ̀rọ̀ Imam Maliki rahimahullahu ta'ala ẹgbọ́n Maliki bá dáwọn sọ tí wọ́n oní innama ana basharun Imam Maliki ní tẹ́rẹ́ mi Maliki àfáà ni mí lòtọ́ o àfáà ni mí o àmọ́ ẹ̀dá èèyàn lè mi náà òkìtì mo lè ṣe mistake wa usib mo sì lè right bó ti jẹ́ pé gbogbo ẹgbẹ́ ti jẹ́ èèyàn lóníròyìn méjì yìí kò síbẹ̀ yóò ṣe nímọ̀ tó yóò mọ̀ ṣe mistake kò síbẹ̀ yóò ṣe ya olódo tó yóò mọ̀ right mọ́mọ́lìkìnà tó bá rí bẹ́ẹ̀ èèyàn ni mí mo lè sọ̀rọ̀ nígbà míì kí n right mo lè sọ̀rọ̀ nígbà míì kí n rock fanzuru fìrà yìí ọ̀rọ̀ tí bá wá sọ ní ẹ wò dáadáa fakullu ma wafaqa wa sunnah èyí tó bá ṣe dédé ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànẹ́bì nínú ọ̀rọ̀ mi fákùdúhú oníkẹmú wàkúlù mẹ́lẹ́mù yíwá fẹ́kìlkìtà àbẹ̀wà súnnà èyí tí ó bá ti wá ṣe dédé kùránì àti ọ̀rọ̀ ànẹ́bì nínú ọ̀tẹ́ mi mọ́mọ́lìkì bá sọ fátùrùkúhú mọ́mọ́lìkì ní ẹfílẹ̀ àwọn sọ fún ọ pé bí yóò bá kírun gẹ́bí mùsùlùmí àfi kó àníṣẹ́ àwọn ní kí ló dé a nígbà nẹ́bì ti kírùn náà ìgbà tí wọ́n sọ tí ẹ kí ni wọ́n wí ìwọ́n ní àgbẹ̀sẹ̀ mọ́tíàbì mọ́mọ̀lìkì mọ́mọ̀lìkì tí ẹ òun kírùn ó dáwọ́lẹ̀ tẹ́wà gbọ́ tí mọ́mọ̀lìkì ní sí mọ́mọ̀lìkì ní bá wasallam irú ọ̀rọ̀ tèmi ẹ̀filẹ̀ kèésọ̀ ọ̀tọ̀ ẹ̀dẹ̀lẹ̀nu kèésì ọ̀rọ̀ tẹ́ lè lónú tànẹ́bì ní ẹ lò ọlọ́mọ̀lìkì nù ọ̀rọ̀ wọn nú ọ̀rọ̀ kan nú ọ̀rọ̀ wọn kan nú

àfànẹ́bì nìkan ànẹ́bì sallallahu alaihi wasallam òun nìkan ṣoṣo lọ́rọ̀ rẹ̀ tó bá yapatẹ lómi ìsànẹ́bì lámù tó là ń sọ wípé àwọn àfáà yìí àwọn tán kọjá lọ ààlé ní ọ̀rọ̀ àfáà ààlé mọ́ fi dọ́ ànẹ́bì nù ọ̀rọ̀ ànẹ́bì láwọn fi dọ́ àfáà nù asọ̀tàìsọ alánàbì sọ báyìí ọláfàájẹ́ sọ alẹ́nìkan sọ yóò ní ó láwọn kan ó dé ní tí wọ́n ní kẹ ẹ̀gá gbọ́n tí Imam Shafi'i náà sọ Imam Shafi'i sọ tó pọ̀ gan àwọn ọ̀rọ̀ tó dẹ́rùbà ọ̀yàn ó pọ̀ nọ́rọ̀ gan ó pọ̀ ọ̀rọ̀ nọ́rọ̀ gan ó ní idha wajadtum fi kitabi Imam Shafi'i ó ní tẹ́ bá wo tíra mi tẹ́ bá rí nínú rẹ̀ khilafa sunna in tó yapa sọ́rọ̀ nẹ́bì tẹ́ bá fi lè rí inú tíra èmi Imam Shafi'i fàkúlù bí súnà súnà ní mẹ́gbàwọ̀n yẹ́ o sọ́rọ̀ ìdí mọ́ wí ń já èyí tẹ́ mẹ́rin tọ́kọ́ kánú sí àmì òní ẹmọ́ lọ mọ́ súnà ní ẹmọ́ wí wà dẹ́rù ma kùlt in tẹ́mi sọ ọ̀rọ̀ anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam kafilẹ̀ kafilẹ̀ kama tẹ̀lé ó tún sọ bù mí ó níjọ́ tí bá sọ̀rọ̀ tẹ́ bá rí pọ́rọ̀ mi ìdárọ̀ ẹ̀tùn ìdárọ̀ ẹ̀tùn mú ní àkúl kọ́ùlàn tẹ́ bá rí pé mo sọ ọ̀rọ̀ kan wàkọ̀dì sọ́hàn á ní nàbí sallallahu alaihi wasallam àti wá rí ọ̀rọ̀ tó lálàáfíà látọ̀dọ̀ ẹ lọ mọ̀ pé dájájú anna akílí kọ̀dìdáhàbà ìgbà tí ń sọ̀rọ̀ lè lákàá èmì òfin tó sí ni sáwọn afáta wọn fi sẹ̀rí nù tí ọ̀rọ̀ àfá yìí bá yapa tànẹ́bì ẹ̀fì tí wọ́n lẹ̀ tànẹ́bì ní ẹ̀wọ̀n àmọ́ sọ̀rọ̀ ẹ̀yìn mọ́jábí kẹ́lẹ̀mìntẹ̀lẹ̀ okú ẹlẹ́ẹ̀kẹ́ ni wọ́n ti wọ́n lásìkò alimamu ahmad rahimahullahu ta'ala ìkan náà wọ́n lè kíwẹ̀ ló gradate wọ́n sọ̀rọ̀ pé látùkọ̀ lẹ́dìnì wáò ọtí dàfà mọ́ kọ́pì mi má lè iṣẹ́ ìta ń ṣe ìbá tí náà bá tí wọ́n ṣe nù wala tu qalib Malika má sì kọ́pì mọ́ Maliki àfáàfáà mi ni wala Shafi'i mọ́mù Shafi'i àfáà mi ni ẹ má kọ́pì o náà wala Auza'i àwọn àgbàfáà súnà kalawọn ráwọn jẹ́ Auza'i wala Zawri ẹ sì má kọ́ Zawri náà wákòdò min haythu akhadhu ibi tán tí mú ti wọn lẹ́tí máa mú ti wọn ẹlẹ́kùnrin àwọn àfáà ti mọ́rọ̀ wọn inú ọ̀rọ̀ ọlọ́run àtàwọn alẹ́ Muhammad ni ó ń tà ń sọ fún wa ni pé dandan ni fún mùsùlùmí kó tẹ̀lé ọ̀rọ̀ ànábì ọ gbọ́dọ̀ fi ìfẹ́ inú rẹ da ọ̀rọ̀ ànábì nù ọ gbọ́dọ̀ fi ọ̀rọ̀ afáà kan da ọ̀rọ̀ ànábì nù ọ gbọ́dọ̀ fi ọ̀rọ̀ sàábé da ọ̀rọ̀ ànábì nù bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ń ni ó abẹ́ èyí tí àwọn rọ́díà islamic foundation tó ń ṣe onígbọ̀wọ́ rẹ̀ àbí ọlọ́run bá lékí ọlá alékún dáadáa rẹ̀ mọ́sàwà ṣe fún ọlọ́run ọlọ́lá ìlàhìlọ́lá àìbá àmọ́ ẹlẹ́fẹ́ pèmí lẹ́yìn ètò ẹ̀pùnmí sí nọ́mbà yìí 07035720986 lẹ́ẹ̀kan sí 07035720986 èmi lọ́mọ ya inú islam ali usman bawa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh